ìfẹ́ dára eré ìfẹ́ ládùn eré ìfẹ́ dùn yìí gbà ṣe bọ́mọ́lá ó fi bí ẹ́ eré ìfẹ́ dára eré ìfẹ́ ládùn eré ìfẹ́ dùn yìí gbà ṣe bọ́mọ́lá ó fi bí máa ìdíyà kí ni mo ṣe fún ẹ o orin nìyẹn fún gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ tẹ́ ń wò mí pátápátá tó fẹ́ ṣe bí àwọ̀ kéékèèké láàrin ara yín fáráyín mọ́ra nàún ẹ̀ẹ́kẹ́ kó máa róòlù wẹ́rẹ́wẹ́rẹ́ dáàdì ó yá fa mọ́mì mọ́ra mọ́mì fàdáàdì mọ́ra tó bá ti ní àwọ̀ kọ̀ọ̀kan ẹ̀yìn ojú ẹ̀ kífẹ́ máa ṣe kíni kífẹ́ máa ṣàn lọ orí ètò nọ́mbà ètò náà lẹ̀ ṣì wà àwọn ìdílé aláyọ̀ tèmi mò ń gbádùn wọn bí òyìnbó ṣe ń gbádùn wọ́t ẹ parí ẹ̀ fúnra yín ẹ kú kalẹ̀ ẹ̀yin ìdílé aláyọ̀. àpò ètò màá yẹ sọ mo rí i pé sísítà mi gbọ̀n wọ́n ti túra ká báyìí nísìn ara wọn ti yá gágágá <laughs> ẹ o mo ti bọ́ sí abala eré ìfẹ́ náà nìyẹn ṣùgbọ́n kó tó di pé mo máa lọ sí abala eré ìfẹ́ yẹn proper proper nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí lénìí mo sọ ìtàn kékeré kan nípa àwọn agbówórin tèmi àti adùnbárìn tèmi tí agbówórin àti adùnbárìn wọ́n jẹ́ ẹ̀kan tọ́jọ́ máa ń gbàmọ̀ràn lọ́wọ́ ara wọn eléyìí tó dẹ̀ jẹ́ ọ̀rẹ́ agbowórin tó jẹ́ akínrìndé ẹ̀yẹn fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi tẹ́ ẹ̀ gbọ́ ìtàn yìí bí mo ṣe sọ tó jẹ́ ọ̀rẹ́ akínrìndé tó jẹ́ ọ̀rẹ́ agbowórin ìyẹn akínrìndé tó sọ pé òun ò tẹ̀ lè gbàmọ̀ràn lọ́wọ́ obìnrin kankan obìnrin atẹ̀yìntọ̀ ọgbọ́n wo ló ní lórí ẹ̀rù bọ́n ṣe bára wọn délé balẹ̀ tán fi báwo gan ló ṣe rí lọ́dọ̀ tìyín bí mo ṣe máa ń sọ fún wa ẹ ti àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló máa ń rò pé kò tiẹ̀ yẹ kókùnrin máa gbàmọ̀ràn lọ́wọ́ obìnrin kìíní kan ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ brọ́dà mi báwo ló ṣe rí lọ́dọ̀ tìyín. ẹ nípa oore ọ̀fẹ́ ọlọ́run nídìílé tiwa hmm. pọ́lísì wa láti ìgbà tá a fi ń ṣe ọ̀rẹ́ fọ́dún mẹ́sàn-án yẹn hmm. agreement eh, agreement ti wà ọ̀rọ̀ ti wà àdéhùn ti wà hmm. lórí wípé a máa jọ máa gbára wa nímọ̀ràn ká tó ṣe nǹkan mi hmm. kó tó ṣe nǹkan á béèrè fún ìmọ̀ràn mi kí mi náà tó ṣe màá béèrè fún ìmọ̀ ẹ̀ hmm. wọ́n ní àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n bẹ́ẹ̀ ni òun la fi dá ilẹ̀ ẹ̀fẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe ní pé torí pé mo jọkùnrin ó lọ́gbọ́n lórí ó nímọ̀ àìmọye hmm. ewu tí mi bá ti wọnú ẹ̀ ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ ọlọ́run máa pè jókòó ó dẹ̀ wù mí kí n ṣe nǹkan báyìí o tí n bá dẹ̀ gbàmọ̀ràn yẹn ó ló máa tọ́ mi pé ó yá ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí pàápàá jùlọ àwọn nǹkan tí mo ti sọ nípa ìtẹ́lẹ̀ a máa mm. rán mi létí pé ẹ rántí pé ẹ sọ pé tẹ bá ṣe báyìí mm. nígbà nígbà okò kì í rí báyìí sọ abẹ́ta mm. kì í kì í adjust kábàjọ gbàmọ̀ràn kò sí nǹkan tá a jọ gbàmọ̀ràn tá a jọ ṣe tí ò yọrí sí rere tí ò ní yọrí sí rere sísítà mi ẹ kí ni èròǹgbà tiyín mo mọ̀ pé èròǹgbà yín ó máa fẹ́ dọ́gba pẹ̀lú brọ́dà mi kí ni àmọ̀ràn tẹ̀yin wá fẹ́ fún àwọn ọkùnrin bóyá ìrírí yín ni o àbí nǹkan kan nípa àwọn ọkùnrin tó yẹ pé wọn ò tiẹ̀ wó pé káwọn máa gbàmọ̀ràn lọ́wọ́ ìyàwó àwọn ọkùnrin míì ó prefer kó lọ gbàmọ̀ràn ń ta lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀ ju kó gbàmọ̀ràn lọ́wọ́ ìyàwó ẹ̀ lọ kí ni èròǹgbà kí ni àìmọ̀ràn tẹ fẹ́ fún rẹ níbẹ̀. àmọ̀ràn tèmi fẹ́ fún ọkùnrin bẹ́ẹ̀ ni pé káwọn àti ìyàwó wọn kọjọ work hand in hand hmm. wọn pé àjọ fọwọ́sowọ́pọ̀ ni ni ọwọ́ fi ń dọ́gba ló jẹ́ tí ọkọ yìí ò bá gbàmọ̀ràn ìyàwó àbí tí ìyàwó bá gbàmọ̀ràn ọkọ ẹbí yìí ò lè tòrò hmm. because àwọn aráàta nǹkan tó yẹ kó fún àmọ̀ràn tó yẹ kó fún ọkọ yẹn àbí àwọn yẹn ló máa máa fún so mo mo máa advice ọkọ yẹn pé ní gbogbo ọ̀nà tó lè ṣe hmm. kó try ní òun àti ìyàwó ẹ̀ kọjọ fọwọ́sowọ́pọ̀ kọjọ máa ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe gbogbo wọn bá lè yọrí sí rere fún wọn ẹ ṣe sísítà mi àwọn sísítà mi ní nǹkan tó dáa ni kí ọkọ kó máa gbàmọ̀ràn lọ́wọ́ ìyàwó kí ìyàwó kó máa gbàmọ̀ràn lọ́wọ́ ọkọ kájọ fowó wẹwọ́ òun ló máa jẹ́ kọ́wọ́ ọmọ brọ́dà mi kí n tó kúrò ní orí ọ̀rọ̀ tá à ń sọ yẹn ṣẹ́yìn wá níwò pé àwọn ìdílé míì pàápàá tán bá ti mọ̀ pé ọ̀rọ̀ tíyàwó ẹ̀ bá sọ fún òun náà ló máa máa ṣe nígboro tí wọn ní sọ pé ah, bọ́dà mi ti jẹ fún <laughs> bọ́dà mi ti jẹ fún ọlọ́run <laughs> ẹ ṣeré nípa tí àwọn èèyàn máa sọ ṣeré tó máa ní pé wọ́n máa ń sọ dáadáa ó dẹ̀ máa ń dùn nǹkan mi ò mọ bóyá àwọn ìdílé mi hmm. bó ṣe ń ṣe tiwọn ṣeré tèmi bá ń gbọ́ pé ah ó ti jẹ̀fọ́ ìyàwó ẹ̀ ti jẹ̀fọ́ ìyàwó ẹ̀ ti fún lẹ́fọ̀ọ́ jẹ hmm. ó máa ń dùn mọ́ mi ní hmm. nǹkan ayọ̀ ló máa ń jẹ́ pé mo jẹ̀fọ́ ìyàwó mi torí mi ì mọ ẹ̀fọ́ tí mi bá jẹ tí mi bá fi jẹ̀fọ́ ìyàwó mi ó <laughs> máa ń jẹ́ nǹkan ayọ̀ ṣùgbọ́n tí àwọn èèyàn táwọn èèyàn ò get ni pé hmm. kì í ṣe pé torí pé o gba àmọ̀ràn ìyàwó ẹ̀ kò nílò pé bí a torí pé mo fi ọ̀rọ̀ lọ nǹkan tó bá ti wá sọ làbẹ́jú àmọ̀ràn la pé ah, mo dẹ̀ fẹ́ ṣe báyìí ó máa ní òkè nǹkan tẹ́ fẹ́ ṣe ah, tẹ́ bá yẹ pé fẹ́ ṣe ó dàbẹ̀ yìí fẹ́ ṣe òkè ọ̀nà wo lẹ fẹ́ gbà ṣe hmm. màá ní bí mo ṣe fẹ́ rìn ní ah, nínú òrìn o eléyìí tẹ́ fẹ́ ṣe mi màá ní kẹ́ ẹ yọ kúrò hmm. kò ṣe kó máa yàn lé mi lọ́wọ́ pé nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe nìyí bẹ́ẹ̀ dẹ̀ ni mo ti gbọ́dọ̀ ṣe no ṣùgbọ́n ó jẹ́ gẹ́gẹ́ ó máa jẹ́ gẹ́gẹ́ bí reminder fún mi tó hmm. yẹn tí bá wá rìnrìn àjò yẹn tí bá fèsì challenge hmm. òun láti máa ràn lọ pé àbáṣe plan lélẹ̀ ṣùgbọ́n àníbàkọ̀ plan kì í ṣe pé bóyá ìyàwó yẹn ló máa sọ pé bó ṣe gbọ́dọ̀ rìn lélẹ̀ yìí àmọ̀ràn la pé torí ẹ̀yin gan lẹ fọ̀rọ̀ lọ wá ọ̀rọ̀ rẹ ẹ̀yin ara lé ẹ tí èròǹgbà tiyín bá yàtọ̀ bóyá lójú tiyín bóyá bí ẹ̀fọ́ lẹ ṣe rí mo yẹ máa ń sọ ẹ tẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín ẹ tẹ̀ ṣọwọ́ sí mi àti Orísun tẹlifíṣàn náà ní gbogbo Instagram gbogbo gbogbo ẹ ẹ tẹ̀ ṣọwọ́ sí wa náà ni orí ètò bàbá ètò náà láṣìwà ẹ̀yin ìdílé aláyọ̀ tèmi hmm. eré ìfẹ́ tí wọ́n gbá fún yín brother, mi ó jàre wọ́n ní níṣẹ́jú kan amọ̀ yín sí olórin gbajúgbajà olórin pípẹ́ ká ẹ bá wa fi kágbà wípé ẹ ṣẹ̀ṣẹ̀ pàdé arábìnrin tó jókòó ti yẹn wọ́n ní ká bá wa fi orin ìfẹ́ kan orin ìfẹ́ kẹ́ ẹ fi bá wa sọ̀rọ̀ ìfẹ́ sí wọn ẹ fi bá wa toast wọn kí n pè wọ́n kí n sọ lóyìnbó ẹ bá mi fi orin ìfẹ́ kan toast wọn níṣẹ́jú kan. orin tí mo máa kọ orin yẹn àyànfẹ́ ní táìtù ẹ̀. ẹ kọ́ fún àwọn ẹ̀yin àti wọn ní báyìí. orin tí mo compose fún hmm. ní bíi about sixteen years ago ni ó dẹ̀ wà nínú last album mi tí mo ṣe yìí eh. àyànfẹ́ tó lórúkọ tí máa ń pè é ó ní àyànfẹ́ mi. bóyá ẹ bá mi kọ́ fún wọn. olólùfẹ́ ah, mi ọ̀wọ́n wá o. ẹ kọjú síra yín dáadáa ẹ ẹ ah, eré ìfẹ́ la pè é. olólùfẹ́ mi ọ̀wọ́n wá o wálé o ìwọ nìkan ni ọkàn mi yàn o àyàn ọ̀fẹ́ mi gbọ́ná máa ra bàtà máa ra ìró máa ra gèlè máa ra bùbá màá rohun tó dára fún ẹ gbogbo màá tún kọrin abúlé wa ilé àwádùn ọkọ ní ń pọnmi ọkọ ní ń fọṣọ wa ọkọ ní ń lọta bèbí mi ọkọ ní ń pọmọ. ọkọ tún ń pọmọ <laughs> ó ga jù ẹ sísá mi sórí yín wú orí mi wú o wú wọn ọ̀dẹ̀ kọ́ lórin nìkan bẹ́ẹ̀ lọ ṣe ń ṣe nínú ilé náà bẹ́ẹ̀ náà tún ṣe ń ṣe ẹ ṣeun gan ni adúpẹ́ sísá mi eré ìfẹ́ tiyín lélẹ́yìí wọ́n ní kẹ́ ẹ bá mi kí brọ́dà mi ní oríkì wọn kẹ́ẹ̀kì wọn déédéé ẹni sùúrù tẹ́ ẹ bá mo oríkì wọn oríkì pọ̀ àyànfẹ́ mi ọkọ mi ìdùnnú mi adéorí mi oríkì ọkùnrin ni àkóso oríkì tó jù yẹn lọ kí a bá mi dúpẹ́ lọ́wọ́ bọ́n ṣe ṣe ń tọ́jú yín bọ̀ láti bí ọdún mẹ́wàá ẹ̀yin àtàwọn ọmọ níṣẹ́jú kan. àyànfẹ́ mi ẹ sí wọn. ẹni tọkàn mi fẹ́ jùlọ. ẹ my one and holy. one my crown. two my king. three my all in all. Oh, my dọ́rí hundred. <laughs> my all in law. Mm-hmm. I love with every bit of my heart. Wow. And I really appreciate you. Thanks for taking care of of me and the children. ẹ̀dá sí yorùbá ẹ̀dá sí yorùbá. yorùbá la dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ń tọ́jú mi àtàwọn ọmọ I really appreciate mo dúpẹ́ lọ́wọ́ yín gan. sórí yín bọ́dà mi ẹ bá ń fún wọn kéésì. <laughs> oya oya give him give back she's your wife mm-hmm. ó túmọ̀ sí pé abẹ́lẹ́ ìjàyàn ẹ̀lọ́ sẹ́ńpẹ́mú agbádùn yín lórí ètò bàbá ètò látìgbà tẹ́ ti darapọ̀ mọ́ wa eh, àsìkò mi ń sáré èmi náà mò ń sáré pàápàá a rí ẹ̀bùn eléyìí gbà láti iléeṣẹ́ splendor cakes wọ́n ní ká gbé fún yín kíkẹ́ bá wa gbé fún àwọn ọmọ ńlé bẹ́ẹ̀ dẹ̀rẹ́ wọ́n tún fi ẹ̀bùn ránṣẹ́ sí wa láti iléeṣẹ́ P&G tí wọ́n ń ṣe Ariel àti Safeguide wọ́n ní kẹ́ bá wa tún gbé fún àwọn ọmọ náà nílé ó yẹ bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Splendor Cakes àti iléeṣẹ́ P&G. iléeṣẹ́ Splendor Cake àti um, P&G Cake. P&G. Uh, adúpẹ́ lọ́wọ́ yín. P&G àwọn tó ń ṣe Ariel. Ariel ok adúpẹ́ lọ́wọ́ yín fún àwọn ẹ̀bùn tẹ́ fún wa yìí Precious Family dúpẹ́ lọ́wọ́ yín inú wa dẹ̀ dùn àwọn ẹ̀bùn yìí ó dùn mọ́ wa nínú iléeṣẹ́ yẹn a máa ròkè sí o lágbára ọlọ́run lórúkọ jésù. àmín olúwa ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ orísun tẹlifíṣọ̀n tó gbà wá lálejò tó gbà yín lálejò gbé ni. orísun tẹlifíṣọ̀n a beautiful station láti máa wò orísun yorùbá ọlọ́run tó ti gbé yín sókè òkè òkè lẹ́ máa lọ ẹ̀ ní lọ sẹ́yìn títí láéláé. àmín olúwa wá ẹ ṣeun ìdílé precious ayọ̀délé ṣé tí n bá tún pè yín lọ́jọ́ mi sórí ètò bàbá ètò ṣe máa dá mi lóhùn. lágbára Ọlọ́run precious family máa máa wá ní gbogbo. olùwà ṣeun yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní òun ní kájà ọpẹ́ lẹ́nu ṣùgbọ́n òfà ọ̀fun ò jẹ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo iléeṣẹ́ tó fún wa lẹ́bùn iléeṣẹ́ splendor cakes wọ́n máa ń ṣe lójoojúmọ́ adúpẹ́ gan níbẹ̀ àtúndúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ P&G àwọn ni wọ́n ń ṣe ariel tẹ́ ẹ bá ń lo ariel nínú ilé yín gbogbo aṣọ yín báyìí ó máa máa mọ́ kékeré tẹ́ ẹ bá tún fi safeguard wẹ̀ ah, ah gbogbo àrùn pátápátá ló máa jìnnà sí àgọ́ yín kíndùn kọ́pọ̀ sókè òun náà lọ bẹ̀ oge mo ti dágbére lórí ètò lẹ́ni náà nìyẹn orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ mo ti máa ń sọ. ẹyẹ o gbogbo àtẹ̀jíṣẹ́ yín pátápátá tẹ bá fẹ́ tẹ ṣọwọ́ ẹ tẹ sí mi àtọ̀nàbàjọ Ọláwálé tẹ bá nìkọ̀kọ̀ tẹ fẹ́ bá mi sọ Facebook Twitter Instagram at ọ̀nàbàjò ọ̀làwálé náà ni mo wà pẹ̀lú yín nígbà gbogbo tẹ́ bá ní kankan tẹ́ tún fẹ́ sọ ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lórí afẹ́fẹ́ yìí kẹ́ ẹ bá wa sọ fún ìpolówó ọjà yín ní dìgbì náà la wà fún yín lórí iléeṣẹ́ Orísun tẹlifíṣàn mo nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bẹ̀ jẹ́ ìrẹ́dá ẹ̀rọ lóhùn ìrẹ́ àti ayọ̀ ó pè mí kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin àti ìyàwó yín àtọkọ yín ẹ máa gbé nínú ìfẹ́ ẹ má kúrò nínú ìfẹ́ o Hmm. dàbọ̀.